alhamdulilahi wakafa wasalaatu wasalaam ala rasulihi alimushtaba adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́mọba atọ́lọ́ ìkẹ́ àti ìgẹ́ ọlọ́mọba fún anabiwa muhammad àlékún ìkẹ́ àti ìgẹ́ ọlọ́run ọlọ́mọba níṣẹ́ fún anabiwa muhammad náà lónìí lágbára ọlọ́mọba a tún máa tẹ̀síwájú nípa ìdánilẹ́kọ̀ọ́ etí ọ̀kẹ́yìn ọ̀rọ̀ nípa àlùwàlá lórí ẹ̀ náà ni a wà àwọn májẹ̀mú wo ńlá gbọ́dọ̀ rí níbi àlùwàlá ní ṣíṣe àwọn nǹkan wo ńlọ́jí ọ̀ràn àyàn níbi àlùwàlá wa èyí tá a máa ń ṣe àwọn nǹkan wo ńlọ sì jẹ́ súnà báwọn bá rí ẹ̀ wá ni wípé àwọn nǹkan wo ńlọ lè bani lálùwàlá jẹ́ eléyìí jẹ́ àwọn nǹkan tí a máa mẹ́nubà àlùwàlá ní ṣíṣe ó láwọn májẹ̀mú májẹ̀mú àkọ́kọ́ ò pé àyàkó nílùmọ́ òtọ̀ wúrọ̀ omi tá a fi ṣe àlùwàlá kìí ṣe gbogbo omi là á fi ṣe àlùwàlá o omi tá a fi ṣe àlùwàlá ó gbọ́dọ̀ jẹ́ má à ń tọ̀ hóorọ má à ń tọ̀ hóorọ lómi tó ṣe pé ọmọ fúnra rẹ̀ ó tún wá lè mọ nǹkan mi àwọn àfáàjẹ́ àmọ̀ wípé oríṣi omi mẹ́ta ò ní bẹ̀ omi kan bẹ tọ̀ yẹn ni pé ọmọ ó tún lè mọ nǹkan mi eléyìí là ṣe àlùwàlá ńlá wẹ́wẹ́ ọ̀ràn yàn omi bẹ ìpìlẹ̀ rẹ̀ ni pé máwùn tọ́húr ńlọmi tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n látàrí pé a da ṣúgà sí látàrí pé a da míìkì sí látàrí pé a da tíì sínú rẹ̀ ńlọmi ò fi jẹ́ tọ́húrù mọ́ irú omi báwọn a lè lò láti fi ṣàlùwàlá irú omi báwọn a lè lò kálá fẹ́ fi wẹ ìwé ọ̀ràn yàn ṣùgbọ́n a lè lò fáwọn nǹkan èlò ọlẹ́ mo fẹ́ ká gbọ́ nǹkan kan yé lórí ìjókòó yìí ó ní pé àwọn omi kan bẹ tó ṣe pé a lè fi ṣe àlùwàlá ṣùgbọ́n tí ò ṣe é mu àwọn mi ká mẹ́ta ṣe pé ó ṣe é mu ṣùgbọ́n àlè fi ṣe àlùwàlà lápèjúwe omi odò bí aṣẹ́gbìn bẹ́ńbẹ́ ṣùgbọ́n mi ò máa ń sàn lọ ì máa ń sàn bọ̀ irú omi báwọn kò sẹ́ni tí ó fẹ́ mu ṣùgbọ́n ìgbàláyè ń bẹ fúnni nínú ṣẹ̀ríà ìyẹn lè fi irú omi báwọn ìyẹn lè fi ṣe àlùwàlà nínú bulugul maram àwọn kan wá bọ̀ òjíṣẹ́ lọ́wọ́ bá pé èrè òjíṣẹ́ lọ́wọ́ bá àwa tó rí a máa ń ṣe ìrìn àjò lórí omi lọ́pọ̀lọpọ̀ ọ̀gbà tá bá fẹ́ ṣe ìrìn àjò nahmil ma'ana al-qalila min al-ma' omi pẹ́sẹ́pẹ́sẹ́ omi díẹ̀ báyìí la máa gbé dání omi tá à ń gbé dání yìí in tawadda'na bihi àtọ́sínà tábà ní a fi ṣe àlùwàlà ògbé ọgbẹ́ wa débi pé ǹjẹ́ àwa lè fomi odò sáà lè fi ṣàlùwàlà bí ìdí òjíṣẹ́ lọ́hùn ìdáhùn wa ni pé huwa tahuru ma'uhu al-hillu maitatuhu omi odò omi tọ́ kódà òkú ń bẹ́tẹ́ rẹ̀ gángan ìtótó ńlọ náà ẹni pé bí ẹja àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà kan tó ṣe wípé ó ń gbé nínú odò bí nǹkan bá kú bí wọn ò tiẹ̀ dúgán ẹ̀tọ́ ni fún wa láti jẹ níta fẹ́ fàwọn ni wípé omi tí a fi ṣe àlùwàlá ó gbọ́dọ̀ jẹ́ omi tọ́mọ kànga omi tọ́mọ kànga so irú omi yìí tí mo sọ nísìnyí a lè mú ṣùgbọ́n a lè fi ṣe àlùwàlá omi ìbẹ́ pa a lè mú a lè fi ṣe omi tí a dá mílíkì sí nísìnyí a lè fi ṣe ṣùgbọ́n ṣe é mu májàmá aláwọ̀kọ̀ nù májàmá ẹlẹ́ẹ̀kejì ni pé àyànkú nàìjíríà mùbáhà kì í ṣe gbogbo mìíràn làbí sálù aláwọ̀ omi olómi tó jí gbé nídìí kànga omi olómi tó jí gbé lódò ìròyìn báwọn èèyàn ò gbọdọ̀ fi ṣe àlùwàlà àyẹ̀bẹ́ẹ̀ tí ẹ̀kọ́ àwọn ah, èmi ọ̀rọ̀ mi ọkàn já omi ń gbà lọ́wọ́ ẹnìkan wọn ni ah, mo fẹ́ sàlùwàlà ni à ah, bẹ̀rù ọlọ́run ọba o omi téèyàn ó fi ṣe àlùwàlà ó gbọdọ̀ jẹ́ má a mọ̀ mubahan omi tó jẹ́ omi ẹ̀tọ́ bíwò rẹ̀ ń lọ fẹ́ra àfúnmọ́ra rẹ̀ ńlọ́pọ́n irú báwọn tábà fi ṣe àlùwàlá láyà kúndùn màsàrò kan kò gbọ́dọ̀ jó omi tó jalè rẹ̀ àbí maksuban omi tó jágbà lọ́wọ́ èèyàn yẹn gbọ́dọ̀ fi ṣe àlùwàlá o. májèmọ́ ẹlẹ́ẹ̀kẹta ni wípé izalatu ma yamna'u wusul al-ma'i ila al-bashara gbogbo ntí ọba kọ́dí tí ò ní jẹ́ kómi kọ́ láǹfààní láti débi awọ ara irú nǹkan báwọn ọ̀ọ́kọ̀ọ́kọ́ bò dànù náà kó tó di wípé ó ṣe àlùwàlá ló fi jẹ́ pé obìnrin tó jẹ́ mùsùlùmí ó lè tọ́ píríǹtì ṣùgbọ́n wàhálà ti mẹ́mẹ́ ni pé gbogbo ìgbà tó bá ti fẹ́ ṣe àlùwàlá pátá píríǹtì tọ́tọ́rùn òun láti rí i pé ọ̀há dànù torí bá ṣe bẹ́ẹ̀ ibi tó yẹ kó omi ó dé omi ò ní débẹ̀ ìsìráfù ni ó wà dáhùn ọ̀tọ̀ láàárọ̀ ọ̀há dànù lọ́sàn ọ̀tọ̀ lọ́sàn ọ̀há dànù ní asiri ìsìráfù nu yẹn ni pé ọba ní jẹ́ kí omi kó débi ààyè tó yẹ kó dé tí nǹkan kan ọkọ̀ di rẹ̀ ntí ọkọ̀ di rẹ̀ á rí pa àbọ̀ kúrò lápèjúwe ìyẹn jẹ́ nítorí wípé ó ń ṣe mẹkáníìkì àwọn ọ̀ìlì ká ti á gánmá lọ́wọ́ gánmá lẹ́sẹ̀ irú àwọn ọ̀ìlì báwọn tí ó máa ta omi dànù tómi òfin ní débi awọ tó yẹ kómi ó dé irú ọ̀ìlì báwọn bí apẹ̀pẹ̀ kerosene bí apẹ̀trol bí asọ́ọ̀fù lólo ó ti kọ́kọ́ fọ ara náà kó tó di pé ó wá lè ṣe àlùwàlá lára àwọn májàmú ni pé ìsìbáàgùlù òdo àlùwàlá rẹ̀ tó fẹ́ ṣe wọ́n fẹ́ kájẹ́ ká lò wà láwọn kó pé kó balẹ̀ dáadáa mọ́sí àlá alábùjẹ̀njẹ̀kù eléyìí jẹ́ àwọn májẹ̀mú èyí tá a gbọ́dọ̀ rí lára àlùwàlá èyí tí a fẹ́ ṣe. àwọn kan bẹ tó ṣe pé ọ̀ranyàn ni a gbọ́dọ̀ má mú wá níbi àlùwàlá wa tá à ń ṣe nǹkan aláwọ̀kọ́ àníyà yẹn ni pé èèyàn dà níyàn tó bá dà níyàn màhálù alqalbu inú ọkàn ọkàn rẹ ni ó ti sọ pé tọ́ omi tí mo gbé dání yìí o àlùwàlá mo fẹ́ fi ṣe ọ gbọ́dọ̀ wí lẹ́nu síta ẹnìyàn wáyé tó farúdà lòdò yìí tọ́ba ti wí bẹ́ẹ̀ bí díà ló ṣeun ẹ̀dá kan jìnnà sí o so súnà ò ní ẹja sí gbogbo sẹ́tọ̀lọ́mọba tí ọba tẹ́wọ́ gbà níjọsìn lọ́wọ́ ẹ̀dá nǹkan méjì tàbí mẹ́ta ọ̀gbọ́dọ̀ má pèsè lára nǹkan láwọ̀kọ́ ọjà mùsùlùmí ẹlẹ́ẹ̀kejì ó ṣe nítorí tọ́lọ́ ẹlẹ́ẹ̀kẹta ó kọ́ ṣe anábìwá Muhammad sallallahu alaihi wasallam níbi tó bá fẹ́ ṣe níta afẹ́fà wọn ni wípé furudul wudu àwọn tó jẹ́ ọ̀ranyàn níbi àlùwàlá ìkíní àníyàn àní èròǹgbà ní nínú ọkàn ni ó ti jáde kìí sẹ́nu làáfi wí. nǹkan lẹ́ẹ̀kejì gásùlù wájì wíwẹ̀ ojú ọ̀ranyàn ló náà lọ́dọ̀ àwọn hànábìlà wọ́n ní ká yọnu àti ká fímú wọn lára wíwẹ̀ ojú wọn ni ló náà wà pé ọ̀ranyàn ni lọ́dọ̀ wọn ṣùgbọ́n lọ́dọ̀ àwọn àfáà mi wọ́n sọ pé súnà ní ká yọnu àti ká fímú. ọwọ́ rẹ̀ méjèèjì rí pọ̀ ọ̀fọ̀ ọmọ tóní tóní débi ìgúnwọ́ méjèèjì débi ìgúnpá méjèèjì eléyìí náà ọ̀ranyàn ni kábomi pa gbogbo orí lápapọ̀ kìí ṣe pé apá kan ní orí ọ̀pọ̀lọpọ̀ àwọn náà máa wá ẹ bá fẹ́ ṣe àlùwàlá wọn kàn fọwọ́ dákẹ́rẹ́ orí báyìí so eléyìí ṣe àlùwàlá o láàbùdá minal istihab ọwọ́ méjèèjì ńlá gbé síbi iwájú orí báyìí á kọlọ ẹ̀yìn á dà padà síwájú istihab ń bẹ́ẹ̀ bí má sí o torí pé àwọn tí wọ́n sọ pé wamsahu bi ru'usikum wọ́n ní báwo wọ́n ní bá àdíyà ni àfàwọ̀ burhan wọ́n jẹ́ àmọ̀ wípé ẹ̀ ń bá sọ pé báwo nínú èdè lárúbáwá yòfídù tẹ̀bọ̀rìd fàkọ́dí já àhàlàlà àròbíyà tí bímọ àlàyé àrífún ní táwọn ọmọ ńlọfẹ́ máa kọ́ wọn so báwo ti mẹ́mbẹ́m záyídà ni so wàmsàhù bẹ́rù ósìkùn yẹn ni pé wàmsàhù rù ósàkùn ẹ̀pá orí yín yẹn ni pé òbórí wa pátápátá òní afẹ́kápá ṣíṣe bẹ́ẹ̀ níbi àlùwàlá lára àwọn tó jẹ́ ọ̀ràn yàn bí àlùwàlá ńlọ́jẹ́ o bákan náà ẹsẹ̀ wa méjèèjì ká wẹ̀ ẹ́ débi kókósẹ̀ méjèèjì ọ̀ràn yàn ló náà jẹ́ níbi àlùwàlá àtẹ̀rẹ̀tìfù bẹ́ẹ̀ nílẹ̀ àdá ọ̀ àwọn oríkèéríkèé ara tọ́jú ọ̀ràn yàn kí gbogbo rẹ̀ kọ́ wá ní sísẹ̀ntẹ̀lé bọ́lọ̀ ń ṣe kójọ sínú kùránì eléyìí náà ọ̀ràn ọ parí ńbọ̀ bá parí tán ọ sẹ̀ wá wí apá so láàbùdà mi nà tẹ̀rẹ̀tì bọ́ọ̀lù ń ṣe tó nínú àlùkùránì kéèyàn ó ṣe àlùwàlá náà bẹ́ẹ̀ eléyìí náà lára àwọn ọ̀ràn àlùwàlá ńlọ́jẹ́ àwọn ètò wa jẹ́ súnà níbi àlùwàlá ní ṣíṣe òjíṣẹ́ lọ́wọ́ bá sallallahu alaihi wasallam ara àwọn nǹkan kan nípa abánabi ṣe ń ṣe àdé bó ṣe ń ṣe àlùwàlá léyìí tí ò sí nínú Quran àwọn nǹkan wọ̀nyẹn ò là ń pè ní súnà èké nínú ni gọ́sìlẹ̀ kàfẹ́yìn ọ̀wà méjèèjì kárípa ọkọ̀ fọ̀ lẹ́ẹ̀mẹ́ta náà kó tó di wípé a máa bá àlùwàlá wa lọ kọ́kọ́ wí ọwọ́ méjì débi ọrùn ọwọ́ kó tó di wípé a yọ ẹnu nkẹlẹ́ kejì òun náà ní ká yọ ẹnu bákan náà ká sì fi mú àwọn tá a kà á lẹ́yìn nínú àwọn súnà àlùwàlá ńlọ́jẹ́ gbogbo àwọn oríkèéríkèé ara àlùwàlá yálẹ̀ ìtọ́jú ọ̀ràn yẹn ni àbí ètí ọ̀sẹ̀ ọ̀ràn yẹn káwé lẹ́ẹ̀mẹ́ta mẹ́ta mẹ́ta lára àwọn súnà àlùwàlà ìlẹ́lẹ́yìn náà wà. àtàyàmúnà kákọ́ máa bẹ̀rẹ̀ lápá ọ̀tún kó tó di pa ṣe apá òsì kákọ́ wẹ ọ̀tún ká tó wẹ òsì gbogbo eléyìí náà lára àwọn súnà àlùwàlà ìlò náà wà. nínú ẹ̀ náà bákan náà tàxlílù lẹ́hìyà irùngbọ̀n wa kárípá afọ ajẹ́kùnmí àlùwàlà ajẹ́ ọ̀wọ́nú irùngbọ̀n wa eléyìí náà lára àwọn nǹkan fẹ́ fún wa ní súnà àlùwàlà ìlò náà wà. dẹ́lùkọ́lá àdọ́ọ̀ fífi ọwọ́ gbo àwọn oríkèéríkèé ara àlùwàlá eléyìí náà lára pé lára súnà àlùwàlá ńlò náà wà o al-iktisadu fil ma omi tó bá lò tó fi ṣe àlùwàlá mọ́tòrí pọ́nmi pọ̀ ládùúgbò yín kọ́ a máa fomi bí omi garawa kan kọ́ máa fi ṣe àlùwàlá àbẹ̀rù ọlọ́run ọba yẹn ni pé wà níwọ̀ntúnwọ̀nsì níbi lílomi tó fẹ́ fi ṣe àlùwàlá àkọọ́lẹ̀ jáàmà pé òjíṣẹ́ náà ọba sallallahu alaihi tí ó bá ṣe àlùwàlá omi múdù kan ó ti tó kódà tí ó bá wẹ ìwẹ̀ tọjọ́ ràn yàn omi múdù mẹ́rin péré lànàbì máa ń lò tí máa fi ń ṣe àlùwàlá nínú hadith innahu sayakunu um-, fi hadhihi al-umma qawmun ya'tadun fi at-tahur ojúṣe náà ọba sallallahu alaihi wasallam jáàmù wípé àkáyé yìí ò tó parẹ́ àwọn kan nínú àwọn àlùmọ̀ mi wọ́n padà jẹyọ jáde kí ni wọ́n máa ṣe ìtí wọ́n pé wọ́n máa ṣàṣejù níbi omi àlùwàlá ní nílò ẹni pé wọn ò ní jẹ́ kómi díẹ̀ tó wọn tí wọ́n bá fẹ́ ṣe àlùwàlá lára wọn súnà àlùwàlá àdúà ba'da al-wudu òun náà ni kéèyàn ṣe àdúà lẹ́yìn ìgbà tí wọ́n bá ṣe àlùwàlá tán nínú hadith òjíṣẹ́ lọ́wọ́ bá sallallahu alaihi wasallam sọ pé ma minkum min ahadin yatawaddahu ẹnìkan nù yín kò ní í ṣe àlùwàlá kó wá ṣe àlùwàlá náà fayasbighul wudu kálùwàlá náà kó jí ó pé dáadáa kó ṣe eré tí ò ní ní àbújá ǹjẹ́ kò nínú lẹ́yìn tó bá ṣe àlọ́ aláǹtán kó wá sọ pé ashadu an ilaha illallah wahdahu la sharika lah wa anna muhammadan abduhu wa rasuluhu allahumma ij'alni minat tawwabin waj'alni minal mutatahhirin illa futihat lahu abwabul jannati thamaniya yadkhulu min ayyiha sha'a òjíṣẹ́ náà bá sọ pé ẹnìkan ò ní í ṣe àlùwàlá lẹ́yìn tó bá ṣe àlọ́lá tó pé dáadáa tán kó wá wí gbólóhùn tí ń bọ̀ yìí lẹ́yìn rẹ̀ pé mo jẹ́rìí pé kò sí ẹlòmíràn tá a jọ́sìn fún lódodo àfọlọ́wọn ọba nìkan ṣoṣo kò lórogún bákan náà mo jẹ́rìí pé anábìwá Muhammad ẹrúṣin ọlọ́run ní í ṣe òjíṣẹ́ ọlọ́run ọba ni ọlọ́run ọba ò sẹ́mi lọ́kan ní àwọn tó ti foríjìn tó gba tuntun bá wọn ṣì sẹ́mi lọ́kan mílíọ̀nù mọ́tàtọ̀ hìrìn lára àwọn tó ṣe wípé ó ti mọ́ wọn kó ń bi ẹ̀ṣẹ̀ ó ti mọ́ wọn kó ń bi ìdọ̀tí èyàn ò ní wí gbólóhùn yìí lẹ́yìn tó ṣe àlọ́lá rẹ̀ tó pé tán àfikúnlọ́wọ́n bá kọ́ pàṣẹ pé ilẹ̀kùn àlùjánnà mẹ́jẹ̀ẹ̀jọ ẹ ṣí fún yadkhulu min ayyi àṣà ibi tó bá wù ú òun náà nìkan gbà wọ àlùjánnà nínú àwọn ojú ọ̀nà mẹ́jẹ̀ẹ̀jọ yìí lára àwọn súnà àlùwàlá ni pé sọ̀láàtù rak'atayn ba'dal wudu gbogbo àtìyàn bá ti ṣe àlùwàlá tán bá ti ṣe ìkọ́mà oní máa ń pè ní sọláàtúl wúdù ìrun náfìlà tá a máa ń yàn nítorí pé a ṣe àlùwàlá òjíṣẹ́ náà bá sallallahu alaihi wasallam sọ pé man tawadda'a nahwa wudu'i hadha ẹ̀ ń bá ṣe àlùwàlá gẹ́gẹ́ bí mo ṣe sẹ́yìn lẹ́yìn tó ṣe tán thumma qam wa raka'a ó wá náfìlà rákà méjì lẹ́yìn tó ṣe àlùwàlá tán la yuhaddithu fihima nafsahu ròyìnròyìn arí àádáàdá kò sí lẹ́mìí rẹ̀ nígbà tí yan náfìlà rákà méjèèjì náà tó ṣe àlùbọ̀lá tán tó yan náfìlà rákà méjì ròyìnròyìn kankan kò sí lẹ́mìí rẹ̀ gbófinró láwọn máa takọ́ dàmà mí dáńbé gbogbo ẹ̀ṣẹ̀ tó nítàn bá ti ṣẹ̀ síwájú ọlọ́run ní kí wọ́n wọ́gilé kí wọ́n forí rẹ̀ jìn lẹ́yìn tá a ti á máa májẹ̀mọ́ àtàwọn tọ́jọ́ ràn yàn níbi àlùwàlá wa tá à ń ṣe àtàwọn tọ́jẹ́ súnà lẹ́yìn tá a ti gbọ́ yé tán ó yẹ ká mọ àwọn nǹkan wo ẹni tó lè pé ó lè bani ní àlùwàlá jẹ́ àwọn nǹkan ọ̀hún ó pọ̀ díẹ̀ gẹ́gẹ́ báwọn àfáà bí wọ́n ṣe kà á kalẹ̀ ṣùgbọ́n àwòrán máa dá akọ rẹ̀ ní mọ́ńbé mọ́ńbé nǹkan alákọ̀ọ́kọ́ kullu kharijin mina sabilayn gbogbo ń tó bá lè jáde látàbẹ́ ẹni látòjú ọ̀nà méjèèjì ojú ọ̀nà tí wọ́n gbà lérò ni pé ojú ọ̀nà ibi tí omi ń bá jáde nísàlẹ̀ ara tàbí ibi tí ìgbọ̀nsẹ̀ ti ń bá jáde nísàlẹ̀ ara ìka ń bẹ níwájú ìkejì ó sì ń bẹ lọ́wọ́ ẹ̀yìn àwọn afáà máa ń pè ní kúbúlù ìkejì wọn ó pè ní dúbúrù ètí ń jáde lọ́wọ́ wájú tó dàbí omi ìyẹn ni kúbúlù ètí ń jáde láti ibi ẹ̀yìn ìyẹn ni gọ́ ìtò ìyẹn dúbúrù gbogbo tí wọ́n ń jáde lọ́nà méjèèjì ń pátá ìmọ̀ ń ba àlùwàlá jẹ́ o ẹni ń sáwò bí alápèjúwe lẹ́yìn tí wọ́n ti ṣe àlùwàlá kan tán wá fẹ́ tọ̀ ìyẹn lọ ṣẹ̀yọ́ tí yẹn bá ti lè ṣẹ̀yọ́ àlùwàlá àtẹ̀kàn ó ti bàjẹ́ nù. àbí bẹ́ẹ̀ tí ẹ̀kọ́ àtọ̀ọ̀rẹ̀kẹ́ ńlọ́jáde lára èèyàn tẹ́lẹ̀yìn náà bá ti jáde òun á máa jáde síwájú kéèyàn ọ̀tọ̀ọ̀tọ̀ yóò jáde sẹ́rẹ́ báyìí òun máa funfun àtọ̀ọ̀rẹ̀kẹ́ nù ìgbà míì àti máa jáde lẹ́yìn tí yẹn bá tọ̀ omi kẹta tàbí àwọn kan ti máa ń jáde láti ọwọ́ iwájú nísàlẹ̀ ara òun náà ni alimadhiyo mọ́fíyù a máa jáde ní tiẹ̀ nígbà tí yẹn bá bá obìnrin ṣeré pa yàtọ̀ sí eré ètò lágbára tí máa ń di ọmọ omi tó bá jáde lára èèyàn nígbà yẹn oní máa ń pè ní mọ́fíyù gbogbo táwọn ń ta àkàálẹ̀ tó bá ti lè jáde lọ́wọ́ iwájú àlùwalẹ̀ èèyàn ó ti bàjẹ́ nù bákan náà àwọn tí máa ń jáde lọ́wọ́ ẹ̀yìn òun náà ni ìgbọ̀nsẹ̀ gbogbo àti yẹn bá ti lè gbọ̀nsẹ̀ yẹn ni pé téèyàn ṣe gá lẹ́yìn téèyàn ṣe àlùwalá tán àlùwàlá ń ti bàjẹ́ nu o èèyàn lọ ṣe àlùwàlá mi lẹ́yìn tí yẹn bá ṣe ìgbàsẹ̀ tán téèyàn sì téèyàn sì tún ojú ara ṣe. bákan náà bí só tó bá bọ́ lọ́wọ́ ẹ̀yìn yẹn lọ́wọ́ ẹ̀yìn nísàlẹ̀ tó bá bọ́ níbi ìdí èèyàn so àlùwàlá náà ó ti bàjẹ́ nù àfi ká lọ ṣe àlùwàlá mi ńlá tó láǹfààní láti lè kírun nínú hadith ojúṣe aláwọ̀ bá sallallahu alaihi sọ pé. So la yaqbalu Allahu salata ahadikum idha ahadatha hatta yatawadda'a imam muslim ọlọ́gba hadithi wa òjíṣẹ́ ọlọ́run bá jẹ́ àmọ̀ wípé ọlọ́run ọba ọba àlekè ọlá kò ní í gba ìrun bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ yín o kò ní í gba ìrun tí ẹnìkan nù yín tó bá kí tálẹ́ni ọ̀hún ìdá àdáfà òun náà lẹ́nu tó ṣe pé ó ti ṣe gá àbó ti tọ̀ ẹ̀gbín ti jáde lára rẹ̀ irun tó nítọ̀ ń bá kí ọlọ́run ò ní í gbà hátà dọ́à tó nítọ̀ ohun tí ó fi lọ ṣe àlùwàlá mi lákọ̀tún. ìgbà mi bẹ tó ṣe wípé èèyàn wà lórí irun àbíyàn tiẹ̀ sí lórí irun inú yóò máa ṣe gudugudugudugudu gbígbà wípé iṣó jábọ́ gbígbà péso ọ̀jábọ́ ẹ̀ńtẹ́lẹ̀ ìbáṣẹlẹ̀ sí sóti aṣọ ni àbí òṣó àwọn àfáàjẹ́ àmọ̀ wípé ó ń láti rárí dájú wípé iṣó ti jáde lára àwọn kó tó di pé yóò kó lórí irun nígbà yíyá níbi sọ̀rọ̀ sálàm wọ́n mú arákùnrin kan wá sọ́dọ̀ àníbi pẹ̀tọ́ arákùnrin yìí yòókà yíyalu èlé yìí gbogbo ìgbà tí bá ti ń kírun gbígbà kóso gbígbà kóso níṣẹ́ máa ń rí lójú rẹ̀ àníbi wa ni ẹ sọ fún mi pé láàyè ànsọ́rẹ̀ kò gbọ́dọ̀ kú ò lórí irun hátà yasma sọ́wọ́tàn àwòyẹ́jìdà ríhàn tí ó fi ráàlì dájú tí ó fi gbọ́ pòó tí so tí ó dùn tàbí bẹ́ẹ̀ kọ́ tí ó fi gbọ́ òórùn so gbàmí iṣó lè má dùn sì lè má lọ́rùn ṣùgbọ́n wọ́n tó o sọ wá mọ̀ pé nǹkan jáde látàbẹ̀rẹ̀ so nírò ṣe sí báwọn àjẹ́ wípé àlọ́ àléyàn ò ti jánu o àlọ́ àléyàn ò ti jánu yálà iṣó èyí tó lọ́rùn àbí tó o bá ti lè máa mọ̀ dájú pé tọ̀ èso jáde lára èèyàn gbogbo àti èèyàn bá ti lè máa mọ̀ yìí àlọ́ àléyàn ò ti bàjẹ́ àfi kéèyàn la lọ ṣe àlọ́ àlá míì rántí tó máa ń ba àlọ́ àlá jẹ́ an-nawmul mustaghriqu alẹ́dì la yabukọ̀ máa hu ìdẹ̀rọ́kùn gbogbo oorun tíyàn bá ilé sùn yálà oorun ń gùn ni àbí ò tiẹ̀ gùn ọjàgùn ni kọjàgùn ṣùgbọ́n èèyàn wá sọrun débi wípé èèyàn ò tiẹ̀ máa ti lọ kankan mọ́ èèyàn sọ débi pé fìlà jábọ́ tẹ̀sùbá àtẹ̀yàn ń fọ ọbọ̀ tíra àti ń kà gan ó tún jábọ́ lọ́wọ́ rẹ̀ ìṣẹ́jú márùn lè sún ni wákàtí kan ni ó jù bẹ́ẹ̀ lọ ni àbí ò tó bẹ́ẹ̀ tó bá ti lè jágùn débi wípé ọ̀mọ ti ń lọ mọ́ àlùwàláhùn ó ti bàjẹ́ nù. ajẹ́pẹ́ kì í sọ̀rùn gangan ńlọ́pùlẹ̀ jẹ́ ẹ̀gbin tí máa ń bá àlùwàlá jẹ́ ṣùgbọ́n látàrí pé béèyàn bá ti sùn èèyàn ní máa ti ń ṣẹlẹ̀ mọ́ tí nǹkan jáde lọ́wọ́ ẹ̀yìn nísàlẹ̀ àbí ó èèyàn ní mà sí nǹkan jáde èyí tó wá dájú ni wípé èèyàn lọ ṣe àlùwàlá mi kíyàn tó láǹfààní láti máa bá ìjọsìn rẹ̀ lọ fọ́lọ́run yẹn ni pé anaumul mustagrik nǹkan ẹlẹ́ẹ̀kejì lára tó lè ba àlùwàlá jẹ́ ńlọrun tó ṣe pé ọjàgùn ọwọ́ ni lákínyẹmí ara débi pé láyàbùkọ máa wò ìdarak gbogbo tí ń ṣẹlẹ̀ pátá èèyàn ọmọ kankan má. wàyádẹ kọlọ fìhì máa ṣáàbà o lára tá a tún lè fi wé oorun èyí tí ọ̀la ni lárajá òun náà níbi kéèyàn ọ̀dákú ìnàmọ́jì àdákú àbíyàn bá dákú irú ẹni bá náà nígbà ọba tají àlùwàlá rẹ̀ yóò lọ tún ṣe lákọ̀tún. wàtàkdír alkamil bẹ́ẹ̀ náà lẹ́nu tó ṣe pé wọ́n kùn lórun àbí wọ́n lábẹ́rẹ́ abẹ́rẹ́ orun ó sùn lọ tí ọ̀wá máa ti ń ṣẹlẹ̀ kankan mọ́ so irú ẹni bá náà tó bá ti lè tají kó tó di pé yọjọ́sìn fọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ọ̀n láti rí wípé ò ń ṣe àlùwàlá lọ́nà nǹkan tó tún lè jẹ́ ká lùwàlá kọ́ bàjẹ́ akilu lahmil ibili òun náà ni kéèyàn jẹ ẹran ràkúnmí bó tilẹ̀ jẹ́ pé ọ̀rọ̀ oríṣiríṣi làwọn àáfàá sọ lórí abala yìí arínú tí a sọ wípé ìdájọ́ òun ó ti parẹ́ àwọn kan ní ò tiẹ̀ parẹ́ ṣùgbọ́n lára àwọn tí sọ pé ẹran ràkúnmí jíjẹ ìmọ̀ lálùwàlá jẹ́ wọ́n rẹ̀rí lórí rẹ̀ òun náà ni hadith èyí tí wọ́n gbà lọ́tọ̀dọ̀ Jabir ọmọ Samura kọlọ̀nkọba ní yọnu sí i anahu sa'ala nabiya sallallahu alayhi wa sallam ó lọ́wọ́ òjíṣẹ́ ọlọ́run bá sallallahu alayhi wa sallam pé ìrẹ́ òjíṣẹ́ ọlọ́run anatawaddahu min luhumil ibili ìrẹ́ òjíṣẹ́ ọlọ́run tá a bá jẹran ràkúnmí ṣé àlùwàlá wa ti já ṣé ká lọ ṣe àlùwàlá mi bì í àbí bò ní ìrẹ́ òjíṣẹ́ ọlọ́run bá kọ́ọ́lá naam ànábì níbẹ̀ yà lọ ṣe àlùwàlá mi lákọ̀tún. àdìfì yìí ó ń fi ìdí ẹ̀ múlẹ̀ fún wa wípé lára nǹkan tí máa ń jẹ́ kálùwà lọ́wọ́ bàjẹ́ òun náà ní kéèyàn jẹ ẹran ràkúnmí Imam Muslim ńlọgba àdìfì ńlọgba wá. lára tó tún lè jẹ́ kálùwà la kó bàjẹ́ bákan náà òní masul fariji òun náà ní kéèyàn fọ́ kan nǹkan ọmọkùnrin èèyàn lẹ́yìn téèyàn ti ṣe àlùwàlá tán yẹn ni pé tí ò ní sí gàgá. Si kò ní sí nǹkan kan tí ó jẹ́ gàgà láàrin ọwọ́ àti nǹkan ọmọkùnrin gbogbo àtẹlẹ́ ìbá ti lè ṣẹlẹ̀ àjẹpẹ́ àlùwàléyàn ó ti bàjẹ́ nù bẹ́ẹ̀ náà lóbìnrin tó fọkàn abẹ́rẹ́ bẹ́lẹ̀ ìbá ti ṣẹlẹ̀ àlùwàléyàn ó ti bàjẹ́ nù nínú hadith ojúṣe lọ́wọ́ bá sallallahu alayhi wa sallam sọ nínú hadith ti Busra bintu Safwan tí ó gbà wá àdínà àsẹ́mi àti sallam yaqul ó lóun fi ti lẹ́nu ojúṣe ọlọ́run ọba sallallahu alaihi wasallam ti ń sọ báyìí pé màmá sàdákàrọ̀ hù fálì yàtọ̀wá dọ̀ ẹ bá fọ́ kàǹkọ́ ọmọkùnrin rẹ̀ àlùwàlá rẹ̀ ti bàjẹ́ o kó yá lọ ṣe àlùwàlá mi yẹn ni wípé rántí máa ń jẹ́ kálùwàlá kó bàjẹ́ òun náà ní kéèyàn fọ́ nǹkan ọmọkùnrin èèyàn àjẹkùngbà tá a bá sọ pé mẹ́rin làwọn tó ba àlùwàlá jẹ́ a tún lè rínú àwọn tírà àfikù léyìí tí wọ́n sọ wípé kéèyàn fọ́ kan obìnrin òun náà ba àlùwàlá jẹ́ látàrí pé ẹnu àwọn àáfàá kò kọ̀ lórí eléyìí àárín ló já fi máa lórí mẹ́rin ètí ẹnu àwọn àáfàá tí tó kò lè lórí. ìgbà míì bẹ èyí ó ti ṣe àlùwàlá tán fún mọ yusọ́ọ̀bù ìnsàn bì nàjásà ẹgbẹ́ kan yọba tún bá léèyàn lára tó ti lè ṣẹlẹ̀ báwọn fàyínà òyìnbó nàjásà wọlé àtàwọn dọ́wọ́ so ẹgbẹ́ nìkan lèèyàn ọ̀ra mú kù lára èyàn bùkátà sí kéèyàn ṣe àlùwàlá nǹkan mọ́ lẹ́nu hádà lè ṣe bí hadath torí pé lèyí kìí ṣe ẹ̀gbin tó jáde látàrí èèyàn yẹn ni pé lápèjúwe èèyàn ti ṣe àlùwàlá tán lẹ́yìn tí èèyàn ṣe àlùwàlá tán èèyàn á fẹ́ rìn lọ kọ̀ bọ́ bàtà lọ́ba tẹ ìtọ̀ mọ́lẹ̀ àbí ìgbẹ́ ńlọ́tẹ̀ mọ́lẹ̀ àlùwàlá èèyàn ò bàjẹ́ o ṣùgbọ́n tí kàn bẹ́ẹ̀ ni pé ó fọ ẹsẹ̀ rẹ̀ ó fọ nù kóńbi ìgbẹ́ bákan náà èèyàn ó fọ nù tó bá jí látọjú oorun yálà lọ́sàn-án ni àbò oorun alẹ́ irú ẹni báwọn àníbàmù sí súnà wọ́n fẹ́ kéèyàn ọkọ fọwọ́ lẹ́ẹ̀mẹ́ta náà kó tó di pé yóò lọ ṣe àlùwàlá nínú hadith òjíṣẹ́ aláwọ̀ bá sallallahu alaihi wasallam sọ pé ìdàstáyì kọlọ̀ ahadukum min nawmi ń bá sùn nù yín tọ́lọ̀ tají bó o ṣe tají òun fàlàyé yóò gbèsè yàdàwó fil mọ́tì tọwọ́ rẹ bọnú igbá omi àlùwàlá hátà yẹgisẹ́lá àtàlàfà tó fi pọ̀ fọwọ́ ńlẹ̀ mẹ́ta fàyínàwó la yẹ́dẹ̀rẹ́ àyìnàbá tàtíyádó nígbà tó sùn níbo lọ́wọ́ rẹ níbo lọ́wà ọ̀ọ́mà sòtọ́ bá rí báwọn ọ̀n láti rí i pé ọ̀fọ̀ lẹ́ẹ̀mẹ́ta kó tó di póòtì ọwọ́ bọnú omi àlùwàlá lára àkíyèsí ni wípé ìyẹ́jìbọ̀lẹ̀ hẹ́rìsọ àlà ìsọ́ọ̀lẹ̀ lè má lè ó jẹ́ dandan kéèyàn ó sapá kéèyàn ó gbìyànjú kọ́lá kàkà lórí bómi bí ó ṣe dé ó gbọ́ àwọn ààyè tó bá yẹ kó dé níbi oríkèéríkèé àkọ̀ọ̀kan ní pàtàkì jùlọ fíìmù àbáyìnà asọ́ọ̀bìnrin lìyàdẹ́yìn wàlúùjìláyìn àwọn ọmọ níka rẹ gbìyànjú rípọ̀ mọ́wọ́ débẹ̀ kó má jẹ́ pé àlùwàlá rẹ yóò ní àbújẹ́njẹ kò nínú. wàmà báyìí náà lẹ́yìn àti wọlé ọ̀dọ́ ni àti ti ń bẹ láàrin àgbọ̀n àti bíi etí rí pómi ó débẹ̀ dáadáa nígbà tó bá ń ṣe àlùwàlá lọ́wọ́ bákan náà wàkàtà al-mirfaqayn wal-ka'bayn ibi kókó sèèyàn méjèèjì dípò fọ́ gbobi gbogbo ẹ̀gbẹ̀ẹ̀gbẹ́ bí ẹsẹ̀ kọ́n bàjẹ́ pé yóò ní àbújá ń jẹ́ kù nínú òjíṣẹ́ náà bá sallallahu alaihi wasallam sọ pé wailun lil-a'qabi minan nar ègbé ìyàtọ̀ lágbára ìparun kó máa jẹ́ ti àwọn tó ṣe wípé àlùwàlá wọn ìmọ̀ ń ní àbújá ń jẹ́ ìmọ̀ nì nínú ẹ̀dàkùn jẹ́ àkíyèsára àwọn oríkèéríkèé ara tá a fi ń jọ́sìn fọlọ́wọn báyìí bálùwàlà bá ti lè wó irun ò ní jẹ́ nǹkan àtẹ́wọ́gbà o bálùwàlà bá ti lè wó ọlọ́run ò ní tẹ́wọ́ gba irun yẹn ni pé à ń láti farabalẹ̀ sí àlùwàlà wa dáadáa kọ́lọ́mọba kó gbà ní ẹ̀sìn fún wa o ọlọ́run ṣe wá lọ́mọ àlùjànnà ọlọ́run ṣe wá ní ọmọ náà títí ìjókòó tí a tún ti máa pàdé ọmọ yàrá nínú ẹ̀sìn Islam Abdulrahman Ọlálẹ́kan Muhammad Al-Awwal títí àkókò náà tí a máa pàdé màá sàlámà.